ẹ káàsán o gbẹjú tó ń wọ mi mi rédíò àyíkọ́lá the real scorpion Ògo Ìbàdàn to the world ẹ̀ṣẹ́ ògbóyìnbó the current super featherweight international champion mo rí táwọn òpònú rere kan ń pè mí tán sọ pé kí lọ́kàn mi pẹ̀lú Yorùbá nation kí lọ́kàn mi pẹ̀lú Yorùbá nation kí n problem ẹ̀rìn àtẹ̀yìnṣẹ́ ya wèrè ni ṣé mo kó ṣé mo tọrọ owó lọ́wọ́ yín ni àbí mo tọrọ mo tọrọ nǹkan lọ́wọ́ yín ni yorùbá nation lèmi yorùbá nation boxing star ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ògbóyìnbó the real scorpion yorùbá nation lèmi ṣe ẹgbàgbé ẹ̀ ẹjọ́ tó bá wù ẹ́ ni kò ṣe ọlọ́ máa pè mí kó máa sùn wọ́n fẹ́ pè mí máa gbé ń sépè ni o sọ́dọ̀ ẹ bá ti ń jẹ́ ni wọ́n ṣe bó ṣe ń pa àwọn iye tó ń pa àwọn ìyá wa tó ń pa àwọn sísá wa ṣé yẹn yẹn yẹn ló wọ́n nàìjíríà kí wọ́n nàìjíríà dà fún mi kí ló dì fún mi pẹ̀lú ogbó rẹ́kọ̀dù téèyàn ní lọ́wọ́ yìí sí àṣìṣùn jẹ́ yẹn